gbogbo ẹ̀yin olólùfẹ́ tóyìn tòmátò tẹlifíṣàn la kí káàbọ̀ sí abala àwọn akọni ní ọ̀sẹ̀ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa alhaji babatunde saheed ẹni tí gbogbo àwọn èèyàn mọ̀ sí olú ọmọ kútọ́nu a bí alhaji babatunde saheed ní ìlú ṣekongba ní kwara ní ìlọrin a bí wọn ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ká má fa ọ̀rọ̀ gùn lọ bàbá ti pé ọmọ ọdún mẹ́tàdínlọ́gọ́ta lórí òkè èèpẹ̀ àdúrà tiwa ni pé kí ọlọ́run túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí bàbá òdu ní olú ọmọ Kòtónú jẹ́ láàrin àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó àti káàkiri wọn kì í ṣe àìmọ̀ fún olóko rárá nítorí pé bàbá gbogbo àwọn akọ̀ròyìn ni wọ́n ṣàṣà ni àwọn akọ̀ròyìn ní ìlú Èkó àti agbègbè rẹ̀ tí wọn kò mọ olú ọmọ Kòtónú olú ọmọ Kòtónú kò ní àǹfààní láti ka ìwé ju ìwé mẹ́fà lọ nítorí pé àwọn òbí wọn wọn kò fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́ lásìkò náà lẹ́yìn tí Olúọmọkútọ̀nú jáde ìwé mẹ́fà ni wọ́n lọ kọ́ kéwú wọ́n dẹ̀ kọ́ nípa ìṣègùn ìbílẹ̀ ìlú Òṣogbo ni Alhaji Babatunde Saheed ti kọ́ kéwú àti ìṣègùn ìbílẹ̀ lẹ́yìn tí wọ́n kọ́ àwọn iṣẹ́ ìtàn ni wọ́n gba orílẹ̀-èdè Kútọ̀nù lọ láti lọ́ọ́ máa ṣiṣẹ́ ajé wọn níbẹ̀ kódà ibẹ̀ ni wọ́n ń gbé wọ́n bímọ bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ́ ìyàwó ó ti pé ọdún mẹ́tàdín méjìdínlọ́gbọ̀n báyìí tí bàbá ti wà ní ìlú Kútọ̀nù ẹ má gbàgbé o bí bàbá ṣe wà ní ìlú Kútọ̀nù bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣiṣẹ́ ajé wọn lọ ní ìpínlẹ̀ Èkó ń bíbà àdúgbò ìjú Ìṣàgà ní ìpínlẹ̀ Èkó ní ọ́fíìsì bàbá wà ẹ bóyá yìí fẹ́ mọ̀ kankan nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín bóyá yìí fẹ́ béèrè kankan nípa àti tẹ̀síwájú bóyá bí ẹ̀ ń wájò ìtajà bóyá yìí ń wá ọkọ àbí aya bóyá ẹ fẹ́ gòkè láàrin àwọn ẹgbẹ́ yín gbogbo eléyìí ni bàbá ń ṣe pẹ̀lú àtìlẹ́yìn Quran bẹ́ẹ̀ náà ni bàbá dẹ̀ ń lo ti ọ̀nà ìbílẹ̀ láti fi dá àwọn èèyàn lóhùn ẹni tó bá wá jẹ́ pé ẹ̀yin fẹ́ rí bàbá àbí ẹ fẹ́ mọ bàbá ẹ lè kàn sí nọ́mbà Tóyìn Tòmátò lọ́gán ni a ó fún yín ní nọ́mbà bàbá ẹ̀yin olólùfẹ́ Tóyìn Tòmátò a kò ní rí jù lọ lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí ẹ ṣé gan ó dàbọ̀.